وأشهد أن محمدا عبده ورسوله عباد الله ما زلنا مع الاستسلام لله تعالى الذي هو لب العبادة وعليه مدار السعادة وبه تميز الأنبياء والمرسلون والصديقون والصالحون عن غيرهم فقد أخبر المولى جل في علاه في محكم تنزيله عن استسلام الخلائق له فقال ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والشجر والدواب وكثير من الناس وكثير حق عليه العذاب ومن يهد الله فما له من مكرم إن الله يفعل ما يشاء هذا وقف الله وبطل عليك ọba dodo gbà ọba dodo àsìkò adẹ́dà tó ṣe wípé gbogbo nǹkan tó bá ti yàtọ̀ sí ẹ̀dá ni àwọn ẹ̀dá yìí tá a jẹ́ gbogbo nǹkan tó lọ́wọ́n bọba tó la rẹ̀ gádá ohun ẹyọ kan tó dá wa ó náà ló yá tẹríba fún ó náà ló yẹ kí ajúwọ́jú sẹ́lẹ̀ fún a sọ fún wa láti gbàtà ti bẹ̀rẹ̀ kútúbà wa lẹ́yìn àwẹ̀ wípé a ní kẹ́kẹ́ ń bẹ tọ́lọ́wọ́n bá fẹ́ lọ́dọ̀ wa tó sì rí gbà nínú Ramadan báwo ni nǹkan yìí ó ṣe tẹ̀síwájú lẹ́yìn Ramadan tó ṣe wípé kíní yóò tún ní bọ́mọ àlọ́wọ́ má kíní nǹkan náà alóòna ni alistislamu lillahi ta'ala kíyàn juwọ́jú sẹ́lẹ̀ fọ́lọ́wọ́n bá tán pátápátá ẹni ọba juwọ́jú sẹ́ẹ̀lẹ̀ fọlọ́run òun ni máa ṣe ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga ọjẹ́ rọrùn fún láti ṣe má ṣe ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga ó ní ọjẹ́ rọrùn fún láti jùlẹ̀ ṣùgbọ́n ẹni tí ọba juwọ́lẹ̀ ju sẹ́ẹ̀lẹ̀ fọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga tọ́lọ́run bá bá tún lòun dé nínú gbà omi ayé ó tún gbé lọ kọ̀ wá kó wá gbé lọ ibi tí ó ti rí ntọ́lọ́wọ́n bọ̀ ọ̀kọ́ mà ẹ̀yin orísun ọlọ́run tó àjọjọ́ ń bẹ nínú mọ́ṣáláṣí jíjù wọ́jú sẹ́lẹ̀ fọlọ́wọ́n bọ̀ ọba tọ́lá rẹ̀ ga ó ń lo góńgórí ìjọsìn téèyàn tó bá lòun ń sin ọlọ́wọ́n bọ̀ ọba tọ́lá rẹ̀ ga tí ń ṣe lọ́sàn tí ń ṣe lóru bá tọ́lá rẹ̀ ga yóò tún sin nǹkan míì máa yóò tún ní àwọn ààyè kan nínú ibi tó yẹ kó ti fi àwọn nǹkan kan ṣe jọsìn fọlọ́run ọba kò ní rọrọ́ nù láti ṣe kódà ẹja lọmọ wípé níbi ká gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu ká juwọ́ ká ju sẹ́ẹ̀lẹ̀ fún ibẹ̀ lórí rẹ wà òun náà ní nǹkan ẹyọ kan tí gbogbo àwọn ànábì ọlọ́run àwọn tó ránṣẹ́ àwọn tí wọ́n gbẹ̀ ẹ̀sìn rẹ̀ lódodo ó ní wọ́n fi yàtọ̀ sí gbogbo àwọn ẹ̀dá yòókù adi fún alákòjúwe anabi wa ibrahim aleyhi salatu wa salam adi fún alákòjúwe anabi wa nuhun aleyhi salatu wa salam tọ́lọ̀ bàbá tó kádàrà á tún fáwọn alákòjúwe àwọn tí wọ́n jóbìnrin obìnrin lára àwọn èèyàn balẹ̀ tí wọ́n wára máa dà láàmú tí ìfẹ́ jẹ́ kí wọ́n gbà fọ́lọ́hun á tún fún alákòjúwe àwọn obìnrin tí wọ́n ṣe istislam fọ́lọ́hun tọ́lọ́ sì jọ pé wọn gbígbà fà fọ́lọ́hun ṣùgbọ́n bòmí ìlà tó ń lọ lónìí orí jíjuwọ́jú sẹ́lẹ̀ fọ́lọ́wọ́n bọ̀bá tó láàrẹ gánà láwà torí pàwọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn láàlẹ́ jù ẹjá gbọ́n tọ́lọ́wọ́n bọ̀bá tó láàrẹ gásọ inú suratul hajj ọlọ́wọ́n bá ní ó dojúkà nábì wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n nílé ànábì sọ fún mi àbó rí wípé

wàlùkọ́mọ́rù òun náà ni òṣùpá ń forí balẹ̀ fún nùjú ó bẹ̀rẹ̀ láti sánmà ó mú oòrùn bẹ̀ torí pín inú tó tóbi jù tọ́lọ́wọ́n bọba tó láàrẹ́ gájá ọmọ fojú wá rí nínú àwọn nǹkan tí ń bẹ sánmà lẹ́yìn sánmà òun tó lóòrùn òun tó ọlọ́run tó dápọ̀ àwọn ara wọn ó ọba ni wọ́n forí balẹ̀ ọba tó ó ní wọlé jibáàlì ó àwọn òkè tí wọ́n dilẹ̀ mú àǹtàmí ìdàbíkùn tí wọ́n àjẹ́ kílẹ̀ ó gbé yín sọnù kó rí mọ́ yín ọlọ́run ọba tó láàrẹ ga ó lóun ní à ń forí balẹ̀ fún wà ṣẹ́jàrò àwọn agi ọ̀pẹ igi ńlá àràbà igi wẹ́rẹ́ igi ẹ̀fọ́ gbogbo tó wulẹ̀ kọ́ jẹ́ tíṣà ń jẹ́ gi ọlọ́run ọba tó láàrẹ ga ó lóun ní à ń forí balẹ̀ fún ọlọ́run ọba tó láàrẹ gbogbo ẹranko tí ń bẹ lórí ilẹ̀ ọlọ́run ọba tó láàrin gálò ni wọ́n ń forí balẹ̀ fún ṣùgbọ́n gbogbo tí ń bẹ lórí ilẹ̀ pátápátá torí àwọn ọmọ ẹ̀dẹ́ nìyẹn lọ́lọ́run ṣàfidà huwa ma fil ardi jami'a ọlọ́run ní gbogbo tí ń bẹ lórí ilẹ̀ pátápátá mọ́ dá fún yín ni ìgbà kọ̀sọ́kí wà nas ẹwọ bí ṣe ń tó bọ̀ alam tara anna Allaha yasjudu lahu man fi samawati wa man fil ardi wash-shams wal-qamaru wan-nujumu wal-jibalu wash-shajaru wad-dawabu ọlọ́wọ́n bá ọ̀yọ́ kankan lè nu dórí ọmọ ẹ̀jẹ̀ ènìyàn ó ní wa kathirun minan nas àtàwọn tó pọ̀ nínú èèyàn náà kọ̀sọ́kí àtàwọn èèyàn kò sì sọ pé wà ákìfàrù náàsì ó ní wà kẹfìrù mínà náàsì àtọ̀pọ̀lọpọ̀ nínú èèyàn ọ̀pọ̀lọpọ̀ nínú èèyàn náà tẹríba fọ́lọ́run wọ́n ń forí balẹ̀ fọ́lọ́run ọba ọba tó láàrẹ́gà láàkín wà kẹfìrù hakọ̀ àlejì làdáàbò àwọn tíyẹ ọlọ́run ọba ti dòdodo lé lórí nínú èèyàn náà wọn ò rírìn àwọn náà tó pọ̀ ibẹ̀ nínú àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹni tí ń forí balẹ̀ fọ́lọ́run tó fún un ìbẹ̀ nínú wa tó ṣe wípé hakọ̀ aláìhì làdáàb iye ọlọ́run ti dòdodo lórí ẹ̀ ẹ̀gbọ́n tó náà bá fi tẹ̀lé ọlọ́run ni wà máa yúhi ní láàhù fáàmà aláhùn mi mọ́kìrìm ọlọ́run má yẹpẹrẹ wa ọlọ́run ni ẹni tó wọn ọlọ́run ti yẹpẹrẹ kò sẹ́ni ó lè fún ìtumọ̀ rẹ̀ náà ni wípé gbogbo ẹni tí ọba ara rẹ̀ lẹ̀ ọba ọba tọ́lá rẹ̀ ga àbùkù lọ́rọ̀ rẹ̀ ọjà sí níbi títẹríba fọ́lọ̀ ibẹ̀ Ẹ já lọ mọ̀ pé ọlọ́run ọba ọba tó láàrẹ ga òun ló yẹ ká juwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ fún níjọ́ tá a bá mọ̀ bẹ́ẹ̀ tá a bá gbà gbogbo ohun tó lọ́wọ́ bá lóun fẹ́ di gbogbo ohun tá kò ní í jẹ́nu àwẹ̀ nìkan kò ní í jẹ́nu àwẹ̀ nìkan ní ìjọmọ sí kò ní í jẹ́ inú nìkan ni mùsùlùmí ọ̀yọ́ lọ́rẹ̀ẹ́ kò ní jẹ́ inú ààwẹ̀ ní mùsùlùmí ó múra sí wípé wọ́n máa kírun lásìkò ẹ kódà kò ní jẹ́ pé inú ní gbígbà ààwẹ̀ wa ó máa eléyàn náà nìkan kò ní jẹ́ pé ń ọba ọba tọ́lá ga tí ọba tẹríba fọ́lọ́wọ́ ọba ọba tọ́lá tí ọba gbà fún tí ò lè dá kan kí àwọn pààyàn-pààyàn kí wọ́n wá pa á torí pọ́ fẹ́ yà wọlé nígbà tí ọgbà fọlọ́ ìgbà tẹ́ni wá wọlé ẹni ń wọlé ó ní kó lọ farapamọ́ síbì kan ọkọ rẹ̀ wá dé ìgbà tọkọ rẹ̀ dé ó tún jọ́kọ̀ ó bòun sunrun ọmọ káàrọ̀ kó lè balẹ̀ kó tún lè rẹ̀ dáadáa ọwọ́ àìsàn wa sọ bọ́kùnrin pé kó máa wọ̀ bọ́kùnrin yẹn ṣe wọlé tọ́ wọlé tọ́tọ́ kọ́ fẹ́ máa pariwo òun gẹ́gẹ́ lọ́wọ́ kọ́ fi pílò dí ọkọ lẹ́nu ọ wá sọ fẹ́ni pé ọyá máa gun ọbí ọwọ́ rẹ fi gun pa ó sì gun ọkọ̀ pa wọ́n sì jọjọ sunkún ẹ̀ náà wọ́n jọjọ sunkún ẹ̀ náà wọ́n jọ ń sunkún náà yọ ọ̀rọ̀ ìrọ̀wọ̀n ọ̀daràn wọ́n jọ ń ṣe pé wọ́n jọ ń ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ ọba tó láàrẹ gan ọba lára ìgbà tí ó dára tó wù ú ẹni ọ wá gún ọkọ̀ lọ́bẹ̀ pa ọlọ́run ọba tù láṣìírí wọn rí mú ìgbà wọn wá rí mú àṣírí ṣẹ̀ṣẹ̀ wá ń tún pé ìyàwó ló ní ọwọ́ apọ̀kọ̀ òun lẹ́yìn tó ti bí ọmọ mẹ́ta fún un ọmọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ àìgbàfọ́lọ́ ni tó bá ṣẹni tó gbà fọ́lọ́ tó mọ̀ pé tọ́lọ́wọ́ bá ọba tọ́lá rẹ̀ ga ní ọ̀ṣẹ́ ṣe yóò wá wò pé ṣéyàwó tí wọ́n fẹ́ lé oye tó àwọn Yorùbá wọn ò ní obìnrin bímọ fún ni ò ní ọmọ pa ni ṣẹlẹ̀ náà pọ̀ pé àbí ọ̀pá lọ́sọ̀gbò àbí ní lọ́sùn wa iná sáìmí náà tó ṣẹlẹ̀ wọ́n lẹ́nìkan àwọn èèyàn wọn lọ́kọ̀ àbí ní Kogi ni wọ́n lọ́mọ kó bùkátà bá wọ́n lọ́mọ ń ṣe ojú ẹ̀ wọ́n ní kíní kan ni fúnra rẹ̀ torí wípé ó fẹ́ ṣe àwọn kankan tó wó fi dé ọmọ tọ́lọ́wọ́ bá fún ó sì pa òun náà ló sì sìn bí ó ṣe máa rínu ọlọ́run ní fún alọ́mọ tí ó pa wá kò ní fún aníyàwó tí ó pa wá ọba wa kó ṣe wípé òun láàmójútó tá a ti mú ojú tó ọba torí rẹ̀ wa ọlọ́run ọba yóò fún wa ní ntànfẹ́ ọ̀rọ̀ ọwọ́ jàsáyọ̀ kò ní jásẹ́kún abẹ́ ọlọ́wọ́n bọ́ ọba tọ́lá rẹ̀ kẹ́ ọlọ́mọdé ọ̀rọ̀ gbogbo wa yọ jásẹ́kún. alhamdulillahi wassalatu wassalamu ala rasulillah adakwe ìkẹ́ ìgẹ́ ọlọ́run kọ́ lọ bó ń ṣe ńlá ànábì muhammad sallallahu alayhi wa sallam hadith kan bẹ tí alimami bukhari yóò gbà wá imam muslim náà gbà wá ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn onídàwáwínú sunna ni wọ́n gba hadith yìí wá yàtọ̀ sí mamu ahmed eléyìí tí mamu ahmed náà wá gbà wá tọ́jọ́ mọ́ bẹ́ẹ̀ amẹ́nu bá abu hurairah radiyallahu anhu ó ní wípé. صلى بنا رسول الله صلى الله عليه وآله وسلم صلاة الصبح ó ní lọ́jọ́ kan akírun àsùnbà tán anábì ló sì lè máàmù ló kírun fún wa ẹ̀yìn ẹni gbogbo wá ti kírun onígbàtà akírun tán thumma aqbala ala an-nas lànàbì sallallahu alayhi wa alihi wa sallam ló bá kọjú sáwọn èèyàn ìgbà tó kọjú sáwọn èèyàn faqal anábì sallallahu alayhi wa alihi wa sallam wá ń kan fún wọn Kila lànàbì ń sọ fún wa anabi sallallahu alayhi wa sallam ó ní bayina rajulun yasuqu baqara anabi ní lọ́jọ́ kan ẹnìkan ogun màálù màálù rẹ náà ni ó wá gùn ebi títí wá ń gun màálù ń lọ fadọ́rọ́bàhà lójú rẹ̀ màálù yẹn ọ̀ yára tó wá nà màálù ẹ̀ nà ebi nà màálù yẹn faqalat. abomalu wa sọ̀rọ̀ kí ló sọ anábà muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní ó ní inna lam nukhlaqa li hadha ó sì ń nà mí kí ṣe ń tọ́lọ̀ nítorí ẹ̀dá wa nù kì í ṣe tọ́lọ̀ nítorí ẹ̀dá wa nù ẹranko ni wá ń tò tọ́ ṣùgbọ́n lọ́wọ́ bò torí kí ẹ lè bá nà wá dá wa. ó ní innama khuliqna nínú rìwáyà mi ó nítorí wọn bá torí ẹ̀ dá wa òun ni wípé kí ẹ̀yin èèyàn kẹ́ ẹ máa fi àwa fún oko yín lómi kẹ́ ẹ fi wá roko eléyìí tàbí bá fẹ́ jẹ́ nu wa náà kẹ́ ẹ jẹ́ nítorí wọn bá torí ẹ̀ dá wa nìyẹn. àwọn sábì anábà Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n bẹ̀ ń bẹ̀ ń ó ní kí fakọ́lá nas subhanallah eh mímọ ní fọlọ́wọ́ wákọ̀rọ̀ tún tẹ̀kẹ́lá màálù tí ń sì ń sọ̀rọ̀ bí èèyàn fakọ́lá nàbí yìí sallallahu alayhi wa sallam anabi muhammad sallallahu alayhi wa sallam anabi ni fa inni uminu bi hada ana wa abu bakirin wa umar anabi sallallahu alayhi wa sallam ó ní tí mo sọ fún yín kìí ṣe pé mo rí sọ o mo sọ tó dá mi lójú pọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni nínú hadith yẹn Abu Hurairah jóyọ ẹ kí abubakar àti umaru ò sí ní jòkó ńjọ náà ṣùgbọ́n àná ìṣọ́lá alẹ́ wàlẹ́ ó ní bí mo ṣe gbàgbọ́ tí mo wí fún yín bẹ́ẹ̀ bá bàbá bákìrì léèrè ó náà gbàgbọ́ pé òótọ́ mo ti sọ ọmọrùn náà gbàgbọ́ bẹ́ẹ̀ bọ́tí ń tá a fẹ́ lò o mọ́ ń ẹranko ọmọ ń tọ́lọ̀ ń torí ẹ̀ dá ń tá a fẹ́ lò gangan. wọ́n ọlọ́lọ́wọ́ bò torí mi màálù ń tọ́lọ̀ sáwọ ọmọ ẹdẹ ènìyàn máa ń tọ́lọ̀ nítorí ẹ̀dá wa. ibi tá à ń lọnu kìí ṣe pọ́nrọ̀ pé màálù sọ̀rọ̀ kìí ṣe ìrírí ayé. ń tá a fẹ́ lò ní wípé iná lámùná kọlákọ́lì hàdà wọn ò dá wa nítorí kẹ́lẹ́ máa lù wá. iná máa kọ́lé kọ́nà lè hàrùsí nítorí ká máa bá yín roko oní àtòrí ẹ̀dá wa sáwa náà máa ń tọ́lọ̀ nítorí ẹ̀dá wa tó bá ṣe pa àbámà ṣé pàtàkì tá a fún àwọn ntọ́lọ́hún torí ẹ̀ dá wa sá a fún ntọ́lọ́hún torí rẹ̀ dá wa náà nírú pàtàkì bẹ́ẹ̀ torí tá a bá kú bí mùsùlùmí lè yọjú torí ká lè bá a máa ṣe lọ́wọ́ wàá má kọ́ lákọ́ tó lè jẹ́ náà wà ní ìnsà ilẹ̀ alẹ́ àbúdóòn ṣùgbọ́n àwọn nǹkan tá a mójútó ń gbà tá a délé ayé ṣerú pàtàkì tá a fún irú pàtàkì yẹn náà la fún ìjọsìn fọlọ́ ṣerú rẹ̀ náà la fún un alimami ahmed rahimahullahu ta'ala ona do hadithi mi wa nu musnad wala nabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam hadith abu sa'id ni anabi sallallahu alayhi wa alihi wa sallam abu sa'id gba hadith yi wa wípé adàdé ìbò aláàṣáà dáradára kan ní ìdẹ̀rán lọ nínú àwọn ẹran ẹ̀ àgùntàn kan bẹ̀ tàbí wúrẹ́ bí kòkó ṣe dénú bí kòkó ṣe gbénu bí kòkó gbé bí kòkó bá ń gbé sá lọ yóò lọ pàjẹ ẹni tí ń dẹrẹ yìí bó kó yanu fatọlaba fatọlaba wò ó lé ìgbà tó lé tó bá fa àkọ́dà ha fantaza ha minhu ó sì gbá ẹran yẹn lọ́wọ́ rẹ̀ lágídí kò jó rí pa kò jó rí sí yamayama. ìgbà tó wá gbà lọ́wọ́ rẹ̀ tán ìkókò yẹn apá rẹ̀ ti jábọ́ ó ti wò pé n tó wọ́n jẹ ó ti bọ́ ọwá jókòó ó nà rú ẹ̀ kalẹ̀ ìgbà tó nà rú tó nà rú sọ ó ní ala ọkùnrin ó wá sọ̀rọ̀ jáde bí èèyàn ìkókò o ìkókò ẹranko òkókò ó ní ala ó sì bẹ̀rù ọlọ́run tanzi'u minni rizqan saaqahu Allahu ilayya ìjẹ́ ẹ̀mú tẹ́kù jẹ́jẹ́ mi mo dú ìwọ lọ́dẹ ẹran wá bá mi tí mò ń gbé ìjẹ́ ẹ̀mú tọ́lọ̀ wá lọ́wọ́ se fún mi ó sì tó gbà lọ́wọ́ mi lágídí ìjẹ́ ẹ̀mú tèmi lélẹ́yìn ba mu ya èèmà lélẹ́ yóò ìdí ìbòn ìkókò múkọ̀ ẹ̀hùn aláàdánabi múkẹ̀ in aláàdánabi yùkẹ̀lẹ́mù ní kalamal ins ìkókò ọ̀tẹ̀rù rẹ̀ kalẹ̀ yóò sì máa bá mi sọ̀rọ̀ bí ìgbà tẹ́mi àtìyàn ń sọ̀rọ̀ ah èèmà eh, lélẹ́ bá mọ̀ tó sọ̀rọ̀ ìkókò ní ala ukhbiruka bí ajab min hadha ṣé ọ̀rọ̀ mi yọ̀ lẹ́nu ni dé ń sọ yìí tó yàyàn lẹ́nu jù yẹn lọ fún ẹ. nǹkan mi ń bẹ tó ṣe pé ọ yàyàn lẹ́nu jírú tèmi tí ń yọ̀ lẹ́nu yìí lọ jẹ́ ń jí ọgbọ́ ẹja gbọ́ nǹkan tó sọ fúnra yìí ó ní eléyìí tó ṣe wípé ọ yani lẹ́nu ju tèmi lọ ni muhammadun sallallahu alayhi wa sallam bi yathrib muhammadu ibẹ̀ nílùú yẹsiribu bẹ́mi àti ẹ̀ńsẹ̀ ń sọ̀rọ̀ yìí yẹsiribu ni wọ́n ń madina síwájú ká anabi ò tó dé bẹ́ẹ̀. yukhbiru an-nasa bi anba'i ma qad sawaqa gbogbo làbárì ìró àwọn ẹni tí wọ́n ti ṣáájú gbogbo ẹni muhammadu ń bá àwọn èèyàn sọ láyé òde òní kò sì sí láyé ńgbà náà ọwọ́ ní tèmi yanu tí muhammadu ló yọ ọ́ yà ọ́ lẹ́nu kọ́ ọmọkùnrin ṣe ọlọ́wọ́n bá ní nítorí ń tọ́sọ́hun ènìyàn sì bẹ̀rẹ̀ sí ní máa dẹran ó sì dẹran gba Madina lọ títí tó fi wá ànábì kan ó wá sọ ń tọ́sẹ̀ lẹ́fọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì ni ẹ pa àwọn èèyàn jọkọ wá fẹnu ara rẹ sọ fún wa níta fẹ́ lò ń bẹ́ẹ̀ ó ní wípé ìkòkò ẹranko lásán kí tó ṣe ẹranko téèyàn máa jẹ ọmọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam eléyàn nìkan kọ́ ọgbà ànábì sallallahu alayhi wa sallam dọ̀ eléyàn nìkan kọ́ ó tún ń pèpè sínú Islam ọmọ anabi muhammad sallallahu alayhi wa sallam yìí kókó ni lẹ́yìn pọ́ ma òun gángan gbàgbọ́ ó tún wáá fọba lé ó tún wáá ń pèpè sínú ẹ̀sìn islam látara akọ́gbà fọlọ́hún látara akọ́gbà fẹ́ni tọ́lọ́hún bá ránṣẹ́ kọ́dà bí ò tiẹ̀ rí ẹranko kú ni ẹ dákun ẹ̀yẹ ọlọ́run táwọn jọjọ́ ń bẹ́ẹ̀ nu mọ́ṣáláṣí a ṣe nǹkan kan nínú ẹ̀sìn tí ẹ̀sìn ọba tẹ́lẹ̀ wà bá fọlọ́hún tó ṣe wípé bá a ṣe láǹṣe tọlọ́hún náà la tún ṣe tàwọn nǹkan míì tọlọ́hún ọba a ọ̀fẹ́ àṣẹ kankan nínú ẹ̀sìn tó bá ṣe wípé àjùwọ́lẹ̀ jùṣẹ́lẹ̀ fọlọ́hún ọba ọba tọ́lá rẹ̀ gan ní kẹ́kọ́ lọ mọ̀ wípé àráyé wá gan tá a bá ntọ́lọ́hún torí rẹ̀ sílé ayé tó torí rẹ̀ sílé ayé wa sọ pé la fẹ́ ẹjá tẹríba fún ẹjá gbà fún ẹjá má ṣe rẹ̀ ṣe àbí ọlọ́run bọ́ bá tọ́lá rẹ̀ ga nínú àní ọlọ́run kan ti há nínú mùsùlùmí gidi tọ́lọ́run bọ́ yọnu sí tí ó fi ṣe kòǹgẹ́ dáadáa innahu ala kulli shay'in qadir wa bihi ijabati jadir aqimus salah